yang ada bara jẹ́ ọ̀nà wo lọ́gbà tó lójú kòkòrò ọ̀nà wo ló sì jẹ́ olùbara jẹ́ ọlọ́run bá ti sàlàyé rẹ̀ fún wa lẹ́bàá ti ṣe mà ife àǹkọ́ àná máa ṣe àlàyé ara rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé fún náà máa ṣàlàyé àǹkọ́ àná ọlọ́run bá ṣe àlàyé ìdí jíjẹ́ olójú kòkòrò olùbara jẹ́ ọmọ nìyẹn ọlọ́run ní ìdá mẹ́tọ́ nígbà tí aburú bá ṣe afàìní dáwò ó ti ní kò ní ó ti dá làásìá àfàárẹ̀ dáwò ó ti jẹ́ ẹni tó ní kò àgbàkò lọ́wọ́ rẹ̀ ó ti jẹ́ ẹni tó bímọ ní àtẹkùkọ ọmọ rẹ̀ ó ti jẹ́ ẹni tí ó ṣe ikú wà nípò gíga ọlọ́run bá dá padà sẹ́yìn ó ti níṣẹ́ ní ọgbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ́zu wàhálà ẹni tó ti pété bá pàdé rẹ̀ tẹ́lẹ̀ lọ́nà láì jẹ́ nìkan dẹ́rìn pa àwọn arẹ́rìn músẹ́ àti iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló ń mú arẹ́rìn músẹ́ àti owó tọ̀pọ̀ lápò rẹ̀ ní òde kẹ́rìn ọ̀wọ́n lẹ́nu rẹ̀ àti ọmọ tí ń bẹ láyé tí ń bẹ láàyè ńlọ mú kí ẹ̀rín músẹ́ kọ́mọ́fẹ́ kọ́mọ́fẹ́ nù ẹlẹ́gbàá kan ọ̀wádìí láì tọ́ yọ ọmọ kú bí tèbé ìdá mẹsàn án sọ̀rọ̀ ìdẹ̀bù wá. Torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ ike láì kò kú aláìní àbá ìjálè ṣẹlẹ̀. Láì kò kú ẹni tó ń wá fẹ́ tí òun fẹ́ ó lè dàdúgbò. ìdá mẹsàgò sọrọ ìdẹ̀rù wá nígbà tí aburú bá ti abalajẹ yánnayànna ìlọ́pàá àlọ́pàá jẹ́ kíkẹ́ ìmọ̀ wá bí kí wàhálà ti pọ̀ nínú gbogbo àdúgbò kọ̀ọ̀kan tó wà ní àwọn àdúgbò kọ̀ọ̀kan àdúgbò mẹ̀kúnnù ni ẹ lọ níbi tó ṣe wípé eku káká ni wọ́n ń ń jẹun àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá rú jẹjẹ láàárọ̀ wọn lè má rí jẹ lọ́sàn-án èyí tó bá rí jẹ lọ́sàn-án kò retí dalẹ́ ibẹ̀ lẹ́sìn táwọn èèyàn agbára wọn gbọdọ gbogbo tí o tí o tó nǹkan máa dájà lẹ ṣé máa ń wá bí tí àlàáfíà wà níwọ̀n bá táwọn èèyàn ti dájà nídìí ẹ̀ka tó máa lọ sí dra torí pé àwọn ń tiwọn ibi ọ̀pá wọn jẹnẹrali náà sàdédé máa gbé bí ara èyí bí ti pé alhamdulillah gbogbo tí o sì kan kì í dá títí náà lẹ̀ mbẹ́ torí ẹ̀ ọlọ́ni wọ́n ti dá mẹ́sàn-án ọkọ̀ ìrù mẹ́rin wá ní ìgbà tí orí tọ́ba wa bọ́ sí lọ́wọ́ kò ti rí sẹ́rí ó di ọ̀gá ẹni tí wọ́n fún lówó ń jẹ òun náà lẹni tí owó kún àpò rẹ̀ tó kún báńkì ẹni tó ṣe wípé òbí máa ń ní wọ́n fi ọkùnrin wọ́n fi obìnrin owó ti ṣe ń fúlò lọ́wọ́ rẹ̀ lẹ́yìn àìní ọlọ́ni máa ní wà á yọ pa àfọnàmọ́tọ́rọ̀ nù kò sí bí wọ́n ti lè wá ìwà ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ pé ẹ̀wù tó náà tó fún yín lẹ́yìn àìní pé kọ́ padà sẹ́nu ẹ̀ sani òní tẹ́lẹ̀ subhanallah mànúwà yọ pọ̀ láti kọ́ mi ẹ̀ràn wá lọ́wọ́ òtò rárá. màánú ẹ̀rọ lọ́wọ́ ní fámìlì yóò lọ òlè rẹ nìkan sójú ọ̀nà rẹ nìkan tó bẹ́ẹ̀ rí lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọ̀ àtòkò fún wa fún wa ó rọrùn fún wa láti máa ẹni tó yẹ tó lè fún yàn insha allah yọ gbà bàtí àdúrà yìí bá gbà wọn náà dẹni tó ní wọn náà dẹni pàtàkì òdè yẹn ńlá owó oṣù rẹ lọ sí hundred and fifty thousand naira two hundred thousand two fifty thousand four hundred thousand. àti dáhùn tí o ti ká tó ní à lọ́wọ́ bó ti dáadáa fún lálẹ́ àná ẹgbẹ́ alágbádá lọ sí ọdún owó tí wọ́n ti ẹ̀kọ́ fún wa ní ìsìn tí ń lọ bí fifteen thousand think lọ́wọ́ wa fún yìí ìwà kéèyàn ya olójúkòkò kó sì jẹni tí ń ba ara jẹ lákòókò kan náà olójúkòkòrò ní nípa kòkò sí ń mi ènìyàn tí ó tó olójúkòkòrò nípa wípé gbogbo bó ti ṣe nítọ́pọ̀ tó yóò tún máa wá fún mi tí ní túmọ̀ tó ọmọ pé ńgbà tó bá kú mú يقول العبد فائدتي ومالي انت ما يوم انت انفاني مي اوو مي انفاني مي اوو مي ما تبه انفاني مي ما اوو مي ني اري كنت ام بقال ati mọ fún ànímọ lọ síbi kankan ojúkòkòrò wáyé kọrọ tí wọn bá fún yàn ní kọntrasti hundred million naira tó bá gbà tí o sì ṣe ọba tó kàwé rò pé chance tèmi tún bẹ ọ tí wọn fi lè fún yẹn ní kọńtíráàtì five hundred million naira kò tí ì fi foundation eléyìí lélẹ̀ ó ti máa sáré délé mi náà ti bọ́ fún lọ́wọ́ subhanallah ẹ ẹ kí ọmọ ènìyàn lójú kòkòrò gidi ni olùgbàlà jẹ kókò kọ̀ọ̀rọ̀ nítorí pé tí aburú kan bá ti bá yẹn lọ́mọ adé náà mọ̀ sára ká gbàtí yẹn kájúro tó ti dúmọ́ báyìí tó ti rọ̀ fani mára tani tó kan tẹ́ẹ̀fì tuntun máa bá tẹ́ẹ̀fì pàṣẹwò báyìí yóò ní tó bá yẹ pé tó ṣe mí bá ṣe wọ náà ọba ti béèrè kí ló ṣe ọ láti ibi ọdún márùn tuntun wá sẹ́ka mi ì rí sẹ́wọ́n ní máa rẹ́rìn ẹni kí ni kí máa rìn sẹ́wọ̀n tó bá mi yẹn ṣe rí mi yóò máa bára jẹ́ ká ni sòṣùgbọ́n tó tó bá ń ṣe ń kọ́ kò ní ṣe dọ́dọ̀ ọdọ́ rẹ̀ ò ní ṣe dé má tẹ́ bá fìlì wí mo fẹ́ rí wọn ni wọn ni mo ṣe ẹ ti gba appointment no àti gba appointment wọn yẹn rẹ nìkan kan àtọ́ tó bá ti gba appointment tó bá ṣẹlẹ̀ pé tó gba appointment wọ́n ti sọ pé no wọn lákòókò tó yẹ tó kàn án lọ eléyìí ń bẹ nu pé èèyàn jẹ́ olùpa kánámọ́tọ́rọ́ ẹni tó ṣe kójú kòkòrò kọ̀ fún débi pé kò ní fẹ́ fi tó ń ti ti ẹlòmíì láǹfààní. báwo la ti lè bọ́ mẹ́ ta ni ò rí báyìí àwọn ta ni ẹni tí ọ̀dọ́ lójú kòkòrò tí ò sì jẹ́ni tí máa bàrá jẹ́ àbáwọn atalẹni tó ṣe wípé wọn lè bọ́ lọ́wọ́ wà burúkú yìí ìwọ ojú kòkòrò ìbarajẹ ọlọni ilẹ nùsọlẹ àyàfi àwọn akírun àyàfi àwọn akírun kírun àwọn ni wọn bọ́ àwọn ló lè bọ́ nínú ìwọ ojú kòkòrò àti ìbarajẹ ẹni tó ń ga ìrún ga púpọ̀ ẹni tó bá ń kírun tó ṣe ikú ọmọ títọ́ ọ̀rọ̀ kíkì rẹ̀ ayé yóò tún lọ sọ̀rọ̀ wá ti lọ tún gbà àwọn tó lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ ẹ̀ wọ́n ti ní àwọn àkókò rẹ̀ tó ṣe ikú wọn kì í fi ráre gbogbo ìgbà tó má ti ní àyíyá fọ́lẹ́ wọ́n ti gbéra odi mọ́síláṣí gbogbo ìgbà tẹ́ bá wá wọn mọ́síláṣí ẹ bá wọn bẹ̀ wọ́n kì í gbẹ́yìn nínú rákìrún àwọn ni wọ́n bọ̀ lọ́wọ́ wáyé àwọn tó ti fi ẹ̀sìn jẹ lógún wọ́n mọ̀ pé nǹkan ilé ayé ilé ayé la bá ilé ayé la ti sílẹ̀ eléyìí sọ wọ́n di ẹni tó ní ètè ìwọ̀n tó wọ̀n tì nínú owó àǹkan ilé ayé ojú kòkòrò mú wọn ṣe tọ́lọ́ wọn kì í sì jẹ́ nípa ara jẹ́ nípa ńtọ́ bọ́ wọn lọ́wọ́ torí pé wọ́n mọ̀ pé ńtọ́ sí àwọn lọ́wọ́ àkọọ́lẹ̀ ti gbẹ èyí tí ọ̀sẹ̀ àwọn lọ́wọ́ àkọọ́lẹ̀ ti gbẹ torí gbé eléyìí fa hánà àlẹ́ ìjọmọ̀lẹ́ àmọ̀ kọ́lá gbogbo nǹkan di ntúyí ó fúyẹ́ lọ́dọ̀ tó àwọn atani àwọn ẹni tó ti gé ẹlẹ́dí ìlàkùn ilẹ̀ lùsọ̀lì ẹlẹ́dí ìlàkùn alẹ́ àkọ́dá ìgbìndà ìmú àwọn ẹni tó ti gé wọn a máa mójútó ìrún wọn ní kíkí lákòókò rẹ̀ yàtọ̀ sẹ́ni tó pa àrùn tì àti màsí ẹni tó bá pa àrùn tì yẹ kúrò bìdáàlì yóò di kẹfẹ́ rí àwọn kì í pa àrùn wọn a máa ni wọn kì í fi ìrora rẹ̀ àkókò rẹ̀ ni wọ́n máa kí torí kí wọ́n mọ̀ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun wípé ọlọ́run bá gbé fún àwọn akírun tí máa fi ọ̀rọ̀ kékeré wọn ara rẹ̀ tí wọ́n kì í kírun lákòókò rẹ̀ torí di eléyìí àwọn akírun alákòókò wọn wọn kì í fi ìrún rárẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa tafsir wọn ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní jẹ ìmú ìtumọ̀ rẹ̀ òun náà ní sàkínú. àwọn tó ṣe ike fi sọlá ẹsẹ̀ yẹn láì tẹ̀sí tún náà yẹmí iná ni wọ́n lè ṣe máa wọ́n kì í wú ọ̀tún wò sí nígbà táwọn bá ń kí ọ̀ kì í wú ọ̀tún wò sí nígbà táwọn bá ń kí ìyẹn ni kékeré ṣe gbogbo akírun ni ló lè bọ́ lọ́wọ́ wà burúkú yìí ṣùgbọ́n ta ló lè bọ́ lọ́wọ́ rẹ̀ alladhina hum ala salatihim ربهم دائمون أو أنت سيك إذا قاموا في الصلاة قاموا في الصلاة ساكنين توما درو توان كين وما درو نيغا توان كين لن سيارة بالي تسيك كما وطن وطن إبتيو خليك الوو تريد يلا عائش رضي الله عنه أرمو في النبي محمد صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة في أبو سبحانه صحيح البخاري كما wọ̀ tún ó sì nù ọ̀run ipò la fẹ́ tó sè eré ànábì sọ̀rọ̀ wà àlù tẹ́lẹ̀ wọ́n ní dáa tẹ̀lé àtúnyẹ àtẹ̀lé tó ṣe kọ́ ọ̀rọ̀ sọ láti àhàdìkọ̀ ó lè ní ìjà ló lè ní èyí tí àtẹ̀tà ni máa fi jàǹbẹ́ nìkan yín nínú ọ̀run rẹ̀ nígbà tí wọ́n fi ọ̀ yẹn ni pé káwọ̀ káwọ̀ lórí rẹ̀ ìjà ni lórí taníjà ẹ̀ lórí aṣọ ìkọ́ dáadáa tó ti kó olùgbà gbogbo ẹ̀ tẹ́tẹ́lẹ̀ náà tó tó wọn sọ àtẹ̀kọ́ wọ́n ní àwọn ẹni tó ti kọ́ ẹni kọ́ wọ́n wà lóko yẹn àwọn náà làwọn ẹni tó ti pé ńgbà táwọn bá wà lórí irun wọn wọn kì í máa wọ̀ tún wọn kì í máa wò sí ibi tí wọ́n forí kàn ìyẹn wọn máa wò wọ́n ní bóra tìrí ìtumọ̀ yìí wọ́n ní kókí tá a bá sọ pé alimáàkù dẹ́ẹ̀kì alimáàkù dẹ́ẹ̀kì òun náà ni alimáàkù alimusakir alimáàkù dẹ́ẹ̀kì òun náà ni alimáàkù alimusakir omi tó dá dúró lókàn náà léde lágbá tó máa tẹ̀sẹ̀ àná ọ̀já ìtumọ̀ rẹ̀ kó mi tó dá dúró lójú kan náà lọ́pọ̀ àti wọn náà dìgbà ànábì ọ̀hánmẹ̀ sọ̀rọ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ ike láyà ìwòlẹ́ náà àdùkù bìrìmẹ́ ìjẹ́ ìmì lẹ́bi láyà jẹ́rì tó mọ̀ ẹ̀tẹ̀wọ́ pọ̀ ó mẹ́n. ẹnìkan yóò gbọ́dọ̀ sọ sínú omi tó dá dúró ọ̀dà kú lẹ́yìn náà kó tó wá máa ti sàlùwà lá. eléyìí túmọ̀ sí pé alẹ́dínlẹ̀ pé àwọn ẹni tó pé ńgbà tó bá dórí irun wọn wọn á máa fara balẹ̀ wọn á máa wo ibi tí wọ́n forí kàn wọn kì í wọ̀ fún wọn láti kò dáhùn sí wọn. ǹjẹ́ àwọn ọ̀sẹ̀ tó bí wọ́n ti ń lọ wọ ẹ̀kọ́ àwọn ọmọdé ti pẹ́ pípé ìran ìran ìran ọ̀pọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ ẹ̀mú tó tó sẹ́yìn tó bá ti wọ́n ráyè gbogbo nǹkan tó yàtọ̀ sí ìrònú ẹ̀ في أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أقول قلت في وقوع يوم يتوى شوف إلى القيامة إذا صلحت صلح العمل كله في ويبدأ مسلم وإذا فسدت فسد العمل كله في ويبدأ مسلم وبعد الله سبحانه وتعالى جريد إليه ó bẹ́ẹ̀ ní kó o ti sọ̀rọ̀ jẹ́ náà kó o ti pẹ́lú níbi àti ọ̀run jàmá kú o kú o tó ti níbi pé o gbẹ́yìn níbi káàkiri ọ̀run lọ jàmá sẹ́wọ́n ká lọ́wọ́ hàmì sọ̀rọ̀ bá wà ní ìbùsẹ̀lẹ̀ wọn náà ti pin ní ìjọ láti pa ìmọ̀ láti kíkẹ́ kó sílè má mú fáwọn lẹ́yìn tí wọ́n á pẹ̀lú sọ́sẹ̀ ọmọ àwọn wà á pẹ̀lú sọ́sẹ̀ sílè má mú fáwọn àwọn wà á pẹ̀lú tọ́ba ti tó mọ̀ ike àwọn ìpátákó ẹsẹ̀ ewúrẹ́ gbà ní mọ́tíláṣí ni kọ́ ọ̀bá wa jẹ. ẹran wa ń bẹ́ẹ̀ ẹ nínú egun tí ewúrẹ́ fi ń tẹ̀lẹ̀ ẹran bẹ́ẹ̀ tẹ̀ tí wọ́n bá fẹ́ gùn yẹn. àmọ́ tí wọ́n máa bá wọn olùgbà wọn lọ bá tuntun tá a bá tiẹ̀ sí mọ́bẹ̀ yóò tiẹ̀ sí máa wọn lá. àlẹ́ ìfọ̀mọ́ àwọn àlùfẹ́ làní tẹ́tẹ́ tí wọ́n máa bá wọn olùgbà wọn lọ́wọ́ fún mọ́tíláṣí tí wọ́n bá fẹ́ lódodo gbogbo ẹtí wọn sọ̀rọ̀ láti fi wọn ní ìwé wọn gbìyànjú láti sọ pé ẹ̀fọ́ àtijọ́ táàbù gbogbo ẹtí wọn sọ̀rọ̀ àgbà àwọn àtúntò hàn wá bẹ́ẹ̀ ní tòkí òní ọ̀wà. tọ́wọ́ ayé kátó dìgbà tá a bá sọ pé wọ́n fún ẹdùn káwọ́ tó kí ọ. yàtọ̀ ẹ̀rí kan lè kọ́ ẹ̀ كذلك كان ذلك زكاة صدقة واحدة tọba fún àwọn nílò dàtà owó rẹ yóò jẹ pọ yọ dàtà kó sì tó so pọ ẹbí pọ ládà nílò ládà méjì ṣùgbọ́n bí kéèyàn wá kọ́ ọmọ kọ́ kéèyàn fún yàwó kọ́ àwọn ilé ìyẹn á pè nínú owó tó dọ́ra ẹ̀ lórí rẹ̀ kọ́ ọ̀nà lé wọn lórí náà lọ́nà ṣùgbọ́n àwọn ẹni tọ́wọ́ bá ń kó fún dàtà wọn bá fún wa bákan náà tó bá ti tẹ́wọ́ lẹ́nu lórí oṣù tó bá ní orí ogójì wà á yẹ ọ̀kan nínú rẹ̀ zaka àtẹlẹ́lá kò wá ní ilé jẹ́ ọ̀kan títí tí ewúrẹ́ rẹ̀ yóò fi pé kí ni ọgọ́fà. nígbà tí ewúrẹ́ rẹ̀ bá ti pé ọgọ́fà ẹyọ kan náà ló tún ayọ ọgọ́fà ó yẹ ẹyọ kan ìdáná ló tún di méjì. ṣé rahman bẹ́ẹ̀ pé ìyá ni wọ́n ti ń kọ yọ tàbí òye èyí ti ń tẹ̀lé ìyá rẹ̀ ètò ti pé títí di sìn ìyá rẹ̀ náà ló ń tẹ̀lé kó ìdájú. tọ́ba ti ní àkúnú wọ́n lò ní lọ ìgbà káfíń ní ẹ tí wọ́n àkúnú wọn ti pé márùn nígbà tí wọ́n pé márùn àbá mélòó lọ́wọ́ ẹ̀ bẹ̀ pé àkúnú kọ́ ló tún yọ ọ́n yọ àkúnú kan lórí àkúnú márùn sùhánàlá ráhùnmẹ́sàn lọ́wọ́ pé. òní yóò yọ ló tún yọ àgùntàn méjì ìkẹ́ńdẹ́rẹ́ àlẹ́ ìpínlẹ̀ ńbẹ́ńbẹ́ bákan náà ẹni tó fi kótó dáko ẹ̀sìn Islam sọ pé ìgbà tó bá dáko tó lé pé oúnjẹ wóró gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí ọ̀gá àbà gẹ́gẹ́ bí rẹ̀ gẹ́gẹ́ bí arẹ́gbánà gẹ́gẹ́ bí rèé nígbà tó ti fi àǹfààní oko kó oko ó tó wúlò ẹgbẹ̀rún kan àkọ́kọ́ méjì tàbó lé ìgbà náà ọ̀yọ̀ ìdáka nínú mélòó nínú mẹ́wàá wà á máa tẹ̀ mẹ́wàá. wọ́n lè yàn ọ́ yẹn ti dàgbọ́ sọ̀rọ̀ àti ọ̀ wá ju akọ̀ owó rẹ̀ ọ̀nà àbọ̀ abẹ́ ní ọjọ́ tẹ bá kó yòókù lẹ́yìn rẹ̀ ẹ̀ ọlọ́ọ̀ọ́ rẹ̀. ìjọ tẹ bá kó yòókù tó bá kó yòókù lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀mejì lọ́dún ẹ̀mejì wọ́n wọ́n kà àwọn lẹ́nu nígbà tí wọ́n ti já sí wọn nígbà tí wọ́n fún yẹn lẹ́kùn lẹ́nu wọ́n rà ẹ̀dá fẹ́ fáwọn ará ọ̀yọ́ bàtà bàtà wọn lọ yọ ó wọn lú àwọn ọ̀yọ́ bàtà nítorí pé ìyẹn ní twenty million twenty million lọ́yọ̀ kọ́ yọ bàtà rẹ̀ nínú twenty million twenty over forty tẹ̀wọ̀n tó fẹ́rẹ̀ kọ́ yọ ọkọ̀ àbí ọkọ̀ èlò lọ́sẹ̀ twenty million divided by four five hundred thousand five hundred thousand kókà tí àwọn náírà ti lẹ́nu lóko fún wọn. wàhálà ọwọ́ ẹni ó ti yọ zàká fẹ́ẹ́ fẹ́ tí àwọn náírà ẹ̀rọ pé tí a bá yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí a bá tiẹ̀ fún fẹ́yàn mẹ́wàá pé fẹ́ẹ́ fẹ́ tí àwọn ti bá rẹ̀ bàì tẹ̀ ẹlẹ́ lónìí fifty fifty thousand tó àwọn fún ọ̀kọ̀ọ̀kan fifty fifty thousand pẹ̀lú ògbọ́n náà ọ̀pọ̀lọpọ̀ igi náà wọn ni wáyà ló tọ́ọ̀tì ara bẹ́ẹ̀ ni wáyà náà ni máa tọ́ọ̀tì ara <laughs> torí wáyà yọ dàda àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ọtọ́ọ̀tì ìbínú ọlọ́ọ̀ tó nítorí pé eléyìí ọwọ́ àdìpẹ́lẹ́ ẹrù ogi náà tẹ̀wọ̀n pé nítorí wá bọ́ lójú orí ọlọ́ọ̀ni lè tẹ́ ẹ̀rí wọn làwọn nígbà tó bá yọ ẹ̀rọ owó wọn ìṣòro ọ̀nà ti náà rí wọn lórí ẹ̀rọ ọ̀nà fún àti ẹni tí ń tọ́ wọn àrùn àtẹnusí òní sí ìtọ́ tọwọ́ rẹ̀ kó mu mọ́ni nígbà tí wọ́n bá fẹ́ ṣe tó bá fẹ́ fún àwọn èèyàn ní ìtọ́jú ẹ̀tọ́ tó jẹ́ ìwọ náà nínú dúkìá wọn àwọn ìtọ́ náà pín fún ẹ̀rìsìn tọ̀ àtẹnitì eléyìí túmọ̀ sí fún wa torí ọlọ torí ọlọ àtúnṣe rẹ abẹ́rẹ́ kan mẹ́ kíkẹ́ fún wa lè láì wá ọ̀fọ̀ tọ́gbà wọ̀kàn wọn sọ̀hánà wọ́ àwọn náà adẹni tí ń tẹ́wọ́ tí ọwọ́ tí ń tí a tẹ́ ló tẹ àjù ni àbọ̀wọ́ tá a kárọ́ lójú sókè tí ètò àkárọ́ lójú sókè lọ́dà yà lójú àgbàlẹ̀ wọ́n mú kan bẹ́ẹ̀ sókè ló máa. tòsí tó gbèǹde àti ìyáwó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ láti mójútó ọdún tó ti àkókò ẹ̀ tó ti sọ pé ìjọba rẹ̀ ti kò sí. subhanallah torí ìdílé wọn ẹni ìyẹn tó kọ́ ẹ̀ yóò الله أن يذوقوا العذاب ní gbogbo ìgbà tí iná bá tó wọn ráúráú tí àwọn ọmọ ti di èdú ọlọ́run tó ní kí àwọn ọmọ fún kó gba àwọn àjọkù nítorí pé tí ọba táwọn iná kì í dùn yàn. olùkọ́ iná ló ti lé ayé mi iná tó ṣe é pé sọ̀hán wà òórùn burúkú kọ̀ mọ́ sẹ́yìn òórùn tí ọ̀nà wa láti mú una dáa náà láàpọ̀ lọ́dọ̀ kan tí wàá lọ́ máa ń nínú ọ̀nà kò ní jẹ́ kọ́ máa ná bọ́ bá dùn torí àwọn ti náà wọ́n tún kó bọ́ máa ná iná ìfi tó ń yà òun ló burúkú tí ó tún á máa ta sí àwọn ọ̀daràn jáde àbá àti tí wọ́n máa ń rí ní akẹ́kọ̀ọ́ tó kún dá kí náà tó jó wọn ìgbádùn kan tó wà ń bẹ̀ ọlọ́run tó dín náà pé alápá kókó bá náà kó bọ́ ọ̀daràn rẹ̀ tí abẹ́ ẹ̀sìn wọn tí wọ́n fi dáná láyé o ọmọ wa ló kù là. ọwọ́ ìwọ́n fi dínú ọwọ́ ń jóná o tún fẹ́ gbé lọ o tún náà ń jóná. sẹ́wọ̀n pé iná jó iná sọ̀rọ̀ àwọn ọ̀gá tó wà lọ́wọ́ náà. torí pé ìyá wa lọ kò sí fojú di jama èyí sọ ẹ́ pé kíni kíni bẹ́ẹ̀ tẹ̀bí àwa náà ni àwa náà kọ́ ni àfaradà faradà fún un náà ń bí ọ ò lè faradà ọ ọlọ́dà kan ti wà lọ́wọ́ náà ọlọ́run bá sọ wípé sẹ́yọ̀ fúlànà ọ̀rọ̀ sẹ́yọ̀ ọ̀pọ̀ láyọ̀ fúlànà ìlàlẹ̀ ọ̀pọ̀ yọ̀ wọ́n náà ti ń jò ẹnìkan sì ní wọ́n náà àwọn olórí ibú àṣùkọ́ olórí ibú ọlọ́dà kan ti wá ní ṣàkíyò ọlọ́ni wọ̀lẹ́dí iná fún mi fòrò ojú kì í ha ọ̀gbọ́n nínú ìròyìn wa àwọn tí ó bọ̀ nínú wọ ojú kòkòrò àti bára jẹ́ àwọn náà làwọn tó máa ń sọ àwọn abẹ́ wa. subhanallah ọlọ́run bá dá wa ó dá wa pẹ̀lú ká máa fẹ́ àwọn kàkà inú rẹ̀ ń ká Hola. tí ó kà sọ̀rọ̀ yóò mú náà lọ́lẹ̀ náà kí ló dé ìranù náà àbí òye àmọ́kò tó fẹ́ yàwó gbogbo wọn náà máa dorí rẹ̀ rú tó bá wo orí torí léyìí tó bá tó ah, àlẹ́ yìí tí mo rí kí ni mo rí bí orí bọ́ọ̀tù. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم. فهو يا ولد. تركت كسي عورة لا أنا مقاتل. tí wọ́n ń wọ̀ obìnrin náà sọ pé ǹjẹ́ ń bàtà sí nípa ìyàwó náà sùn gbọ́ àbí òye wa nítorí pé ọlọ́run kò fi awọ́ láàrin ọkọ àti ìyàwó lọ́pàá ló ti jẹ́ pé nù fi ṣẹ̀rí àti ọkọ bá kú ìyàwó yẹ kọ́ wọ̀ tí ìyàwó bá pé ó túlẹ̀ náà lọ́wọ́ tuntun àwọn àdókò padà wá ẹ̀yọ́ máa kó tó ti dé bá lọ́wọ́ àdá kí ló lọ dáadáa. sọ nítorí bẹ́ẹ̀ yìí báyìí wọ́n náà islam kọ́mọkọ́ wà ara biya bùkátà tó yàtọ̀ sí káwọn ọlọ́run bá sọ yìí báyìí àwọn eléyìí lẹ́nu tó tako ìlànà tó tayọ ìlànà ọlọ́ba tóbìnrin náà fúnra rẹ̀ ní ìsìn àti sọ́kọ̀ fún mi. wípé wọn lẹbi iná òun lè kó o ti fi ń ha ìlà àlẹ́ ẹ̀rọ ti fi àwọn màmá lẹ́fẹ̀ẹ́ àyè máa lọ sẹ́yìn náà wọ́n wọ́n ń tó abẹ́ wọn ẹ̀yà tó àwọn ọkọ wọn. Táwọn àlùfáà wọn bí náà ọmọ ọmọ náà kẹta ìwọ̀n nù fún náà. Ike àbáwọn ẹrú táwọn náà ní ẹrú kùnrin táwọn náà ní àwọ̀. Tó yé wa kìí ṣe fifty fifty ń bẹ́ẹ̀ yọ. So nítorí ìdílé ló ti jẹ́ pé láyé ọmọ ibn ọ̀pọ̀ sọ̀rí ẹ̀wọ́ hàn obìnrin kan wọ́n mú wa wọ́n lóbìnrin yẹn wọ́n sọ wọ́n ní ẹrú kan

ló ń ti sọ̀rọ̀ ńlẹ̀ fẹ́ wọ̀ ọkùnrin. rúbẹ̀ tọ́jú ọmọ àwọn akẹ́kẹ́ wọ́n pe àwọn olùmọ̀ọ́nà àwọn tàbí ẹ̀dí pẹ̀lúpẹ̀lú. bẹ́ẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí kí lẹ́ rí àwọn tàbí bá ní. nígbà tó ṣe pé ìṣújú sí kò lápò yín tó kúránì sọ dáadáa ló tàbí ṣe. torí délé ẹ̀ mọ̀ jẹ́ akọ́lọ́ ọmọ ẹ̀rọ kẹ بالذي عند الحاجة قبله الحجاب wọ́n lè rí kẹrin nínú èyí ara tó torí délé kòkòrò kọ̀ọ̀rọ̀ yọ gẹ́gẹ́ bí àtúnṣe máa ń dẹ́kọ̀ nígbà tí ẹ̀jẹ̀ tó tọ̀ tó bá péjọ síbi kan lára. nínú àwọn olùmọ̀ wa àwọn sọ ikú pọ̀tọ́ supaya penguasa torí ẹ̀rọ pàtó jẹ́ pé tọ́lọ̀ ọmọ bá ti ń pọ̀ dá agbọ́dọ̀ jìnà sí agbọ́dọ̀ jìnà sí pátápátá nítorí pé nínú jìnà sí ibẹ̀ ni àlàáfíà wà. ọlọ́run bá wa ó ní tájìnà tí wíwá àti sáà wa.